olóyè Michael Ọládélé Ajífọwọ́bajé tí mo jẹ́ abẹsẹ̀mọ́sífà nílùú Ògbómọ̀ṣọ́ àìdùnnú ló máa ń jẹ́ fún mi nígbà tí mo bá ń rí ọ̀pọ̀ èèyàn tó ń pè mí tí wọ́n sọ pé ah àwọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o ah àwọn ṣe báyìí o àwọn ṣe báyìí o ìgbà téèyàn kan ti ń bá mi sọ̀rọ̀ lónìí ah inú mi dùn ayọ̀ mi kún pé ó sọ pé ara àwọn iṣẹ́ tí mo ń fi síta ó sì yí ìgbà yí òun padà olódùmarè fi yí padà ó sì sọ di rere mò ń lọ́wọ́ pé àìmọye ìgbìyànjú lòun ti ṣe àìmọye ìrìn ló ń ti rìn àìmọye aré lòun ti sá ṣùgbọ́n nígbà tó ń gbé àwọn iṣẹ́ yìí tó ń kọ́ sílẹ̀ tó ń lọ bá ẹnìkan tó ń lè ṣe nílé tó tẹ̀ lóun lọ ra àwọn nǹkan yìí tó ń ṣe é òun sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run òun dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá òun pé ayé òun sì yí padà sí rere èmi náà tí wọ́n á dúpẹ́ lọ́wọ́ Olódùmarè pé ó jẹ́rìí títóbi rẹ̀ láre wí àtẹ̀gùtì Olódùmarè fún àwọn bàbá wa mo tún wá dúpẹ́ lọ́wọ́ ẹni tó sọ̀rọ̀ yìí náà pé kò fi oore pamọ́ bó ṣe fẹnu sọ ó sì tún mọ oore látara pé ẹ̀gbà lágbára lọ́wọ́ Olódùmarè oore ayé rẹ̀ ò ní bàjẹ́ nítorí Olódùmarè ṣe fún ọ dúró síbẹ̀ ó yọ̀ mọ́ tẹ̀wájú ni ẹ dákun mò ń sọ yìí látara pé àwọn èèyàn ń gbìyànjú iṣẹ́ wọ́n ń kọ́ lọ báwọn tó lè bá wọn ṣe àwọn tó ń lè pè wá pé ká bá wọn ṣe náà bá wọn ṣe ẹ dákun àwọn tó sì lè dá ṣe náà tí wọ́n ṣe ẹ má jẹ́ àfẹ́ra wa sínú ìnira kò sí bí ìgbà ṣe kó le tó yóò máa dẹ àwọn kan lọ́rùn Elédùmarè ó kàwá náà máwọn tí ó dẹ̀ lọ́rùn Elédùmarè ó kàwá náà máwọn tí ilé ayé ọmọ rọ̀ lọ́rùn kò ní kàwá máwọn tí ó ní lára torí náà ẹ dákun ẹ lọ gbé ìrìn ẹ lọ rìnrìn àjò yìí bí mo ṣe fún ẹ sọ yìí ẹ lọ ṣe bẹ́ẹ̀ kí iṣẹ́ tí mo fẹ́ fi síta mo fẹ́ ká gbọ́ ó jẹ́ iṣẹ́ tí iṣẹ́ iṣẹ́ tó ń fa eré wọlé lọ́nàkọnà iṣẹ́ yìí téèyàn bá ti ní iṣẹ́ tó ń ṣe iṣẹ́ tí ń ṣe o orí ọ̀wà máa wọlé orí ọ̀wà máa wọlé sẹ́mà ẹni tó ṣe bíríkìlẹ̀yà ń sìn fàpẹ́rẹ́ ó ṣe bíríkìlẹ̀yà iṣẹ́ bíríkìlẹ̀ ni tó jẹ́ bíríkìlẹ̀yà ẹ wá máa wá gbọ́ o ó wá ń ṣiṣẹ́ yẹn ó lè fa ire tó yẹ pé wọ́n ah, ǹjẹ́ lè má bá wa ta sìmẹ́ǹtì yìí ó lè fa ore wọlé tí ó rówó tí ó mọ fi ta cement ara ṣe rẹ̀ ni tí ó mọ ta building materials ara ṣe rẹ̀ ni tí ó mọ gba contract ara ṣe rẹ̀ ni iṣẹ́ tí ń fa ore wọlé lọ́nà kọ̀nà bẹ́ẹ̀ ni iṣẹ́ tá a bá ń ṣe lóríṣiríṣi iṣẹ́ yóò mọ sínà ore fún wa lọ́nà tá a bá ṣe bó ṣe yẹ ká ṣe tá a lò ó bó ṣe yẹ ká lò ó ìgbà wa ò ní wà bákan náà wa náà ò ní dúró bákan náà máa sì mọ ohun rere tọ́ka sínú ayé inú mi máa ń dùn fún àwọn tó jẹ́ pé olódùmarè kádàrá kí wọ́n tiẹ̀ mọ́ sí lórílẹ̀‐èdè wọ́n mọ rírì àwọn iṣẹ́ tá à ń ṣe yìí nítorí pé wọ́n tún rí i pé ọ̀nà àwọn tó ń là ju ti tẹ́lẹ̀ lọ láì mọ iye oríṣiríṣi ìlú oríṣiríṣi ìpínlẹ̀ oríṣiríṣi orílẹ̀ nítorí náà báwa náà ṣe wáyé ẹ mọ̀jà dúró nínú ìrìn àjò wa ẹ má jẹ́ àsinmi nínú àjò wa ẹ jẹ́ ká gbìyànjú ṣé ẹni tá a bá gbìyànjú á rí rere tọ́ka sí o bá a bá gbìyànjú á ro ayọ̀ tọ́ka sí o kò sí ẹ̀dá ọ̀ nínú ayé yìí tí ọlọ́run òkun rere mọ́ ó lè jura wọn lọ ṣùgbọ́n béèyàn bá dúró béèyàn bá dúró kò ní rí rere ń ṣe béèyàn bá dúró yóò rí rere ṣe òun náà rí rere tọ́ka sí tóun náà máa sọ pé mo dúpẹ́ mo rílé ayé wá ìdí tí mo fi ń sọ fún wa rèé wípé tí a bá wa fẹ́ ṣe iṣẹ́ yìí táwa náà fi sọ pé tó amọ̀ríra ilé ayé àríwá àárò rere àrítọ́ka sí àárò ayọ̀ àrìṣẹ́nu ayé iṣẹ́ tá a lọ ṣe ọ̀nà tá a gbà bá a sì ṣe òun náà mo fẹ́ kà yìí mo sì fẹ́ ká farabalẹ̀ ká gbọ́ dáadáa àwọn kan náà béèrè iṣẹ́ yìí kì í ṣerú àkókò ló yẹ kí n fi iṣẹ́ ta ṣùgbọ́n wọ́n láwọn fẹ́ kí n dákun torí pé mo ti ṣẹ́ fáwọn èèyàn ṣùgbọ́n mo ṣèlérí fún àwọn pé ń fi ìta iná mò ń fi ìta yìí ẹ dákun ẹ̀yin náà lọ ṣe kẹ̀wò bí Olódùmarè ti tóbi tó lára ṣe yìí iṣẹ́ tó ń fa eré wọlé níbi gbogbo ni a lọ wá ìgbín ńlá mẹ́ta tó pinnu a wà kànnàkànnà àyè ẹ̀yọ̀ kan a wà kòwé dúdú a wà ẹ̀yẹ̀lẹ̀ funfun ẹ̀yọ̀ kọ̀ọ̀kan ni àyè wọn sì jẹ́ lẹ́yìn náà a wà líle àyè a wà alákàn àyè a sì wà ọ̀gà àyè pẹ̀lú nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí náà àyè ni wọ́n jẹ́ lẹ́yìn náà a wà wá ewé ẹ̀kọ́ a wà ẹ̀rù alamọ a sì wà ewé ejìnrìn ewé akòko ewé ewúro ewé ìyálòde ewé àjọbálẹ̀ ẹ wá gbọ́ o gbogbo ewé tí mo dákọ̀ yìí ewé mẹ́fẹ̀ẹ̀fà yìí ewé márààrún yìí tá a bá ń jà kò gbọ́dọ̀ kanlẹ̀ o èyí tó bá ti kanlẹ̀ ń bẹ̀ mọ́ lò ó tá a bá ń jà kò gbọ́dọ̀ kanlẹ̀ o èyí tó bá ti kanlẹ̀ mọ́ lò tẹ́ ẹ bá lò ẹ ti waste owó o tẹ́ ẹ bá lò ẹ ti waste owó o àwọn ewé yìí ò gbọ́dọ̀ kanlẹ̀ bá ti ń jà báyìí kó máa lọ sínú àpò tẹ́ ẹ̀ ní gbélé gan ni kò gbọ́dọ̀ kanlẹ̀ o bẹ́ẹ̀ bá janú àpò tẹ́ ẹ bá gbé àpò kalẹ̀ ó ti kanlẹ̀ o tẹ́ ẹ bá gbàpò sílẹ̀ ẹlẹ́ o ti kanlẹ̀ ẹ gbé síbi tí ò ní ti kanlẹ̀ ẹ gbé lọ́wọ́ ìyẹn máa wà very careful tá a bá fẹ́ ṣe iṣẹ́ yìí ewé rẹ̀ gbọ́dọ̀ kanlẹ̀ tó bá kanlẹ̀ ẹ ti fẹ́ fowó ṣòfò nù o ẹ mọ Ọlọ́run níjà fowó ṣòfò o Ọlọ́run níjà dààmú lásán o kọ́dọ̀ pé ẹ mọ ẹ kàn máa wo ẹsẹ̀ lásán ni èèyàn ní rọ́wọ́ kankan torí náà ẹ má jòwé ọkàn yìí tẹ́ bá ti wá wá atari mẹ́ta ẹ fi sí ṣé tẹ́ bá ti wá atari mẹ́ta si ẹ wá jò tẹ́ ẹ bá ti wá jò tán ẹ lè fi ṣe ọṣẹ tẹ́ bá ti fi ṣe ọṣẹ ẹ tún lè fi ṣe ẹ tún lè fọtí lò tẹ́ ẹ bá wá fẹ́ lo sẹ́yìn aago mẹ́rin àfẹ̀júmọ́ sí aago mẹ́fà rọ̀ aago mẹ́rin àfẹ̀júmọ́ sí aago mẹ́fà rọ̀ ilé ẹ̀ máa lo iṣẹ́ tí mo sọ yìí aago mẹ́rin àfẹ̀júmọ́ sí aago mẹ́fà rọ̀ tẹ́ ẹ bá ń lò bẹ́ẹ̀ tẹ́ ẹ bá fi máa lò láàrin ọ̀sẹ̀ kan tẹ́ ẹ sì ń lọ ṣọ́ọ̀pù yín tí èsì pẹ́ ń jókòó síbòmí o tẹ́ ẹ ń dó bí ọjà tẹ́ ń tà ìrí ọ̀wà yín wà o ìrí ọ̀wà yín wà o ìrí ọ̀tẹ̀ yín lọ́wọ́ o ilé ọ̀jẹ̀ ti yín ẹ̀yin náà bẹ̀rẹ̀ sí máa sọ̀tàn ayọ̀ lórí iṣẹ́ yín àrí ọmọ rí wọn sọ pé àbẹ́ ìwà wo lágbájá ni ẹ̀bẹ́ ìwà wo lódùmarè sí ń sọ̀rọ̀ rẹ̀ dayọ̀ ni wọ́n sì máa jẹ́rìí oore nípa ayé yín ẹ dákun ẹ lọ gbìyànjú iṣẹ́ yìí ayé yín ó dùn èyíkéyìí tẹ́ ẹ bá mú nínú iṣẹ́ gẹ́gẹ́ bí mo ti máa ń sọ ìgbàkúgbà tẹ́ ẹ bá ṣe àṣẹ Ìdùmarè yóò jọ bá yín lára mu yóò rí bẹ́ẹ̀ fún yín o yóò ṣe bẹ́ẹ̀ o àṣẹ Ìdùmarè